ti mọ̀. Ain't let it shake. Don't let it shake. Don't let it shake. Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. ẹlẹ́dá mi ẹlẹ́dá mi mo gbójú mi sókè sí ọ mo gbójú mi sókè sí ọ Èdùmàrè tètè dá mi lóhùn o. ọlọ́run mi ọlọ́run mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi mo mi sókè sí mi sókè sí ọ Èdùmàrè tètè dá mi lóhùn o. ké sí o. Èdùmàrè bàbá o. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad. Broadcasting around the world. This is Fresh 107.9. Professionalism nurtured by experience. wọ́n ní kango kango báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbọ́ ti ṣẹ̀kẹ̀rẹ̀ bóṣù màrìbáyọ̀kẹ́lẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà lọ́jọ́ ta kí wọ́n rí kedere ni o. Hmm. ìròyìn tá a pè ní ó kọ sísọ tún rèé òun náà ló tún yọ kẹlẹ́kì lọ́sàn-án tòní ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ wa. Hmm. ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta làwà ibi làwà wà tá a ti ń dá kékeré lùkè àníbi tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ ti mọ̀ yí pé bá aago ka àbọ̀bọ̀ bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ tó rí kango kango bíi ta gogo náà lẹ́ máa ń láǹfààní àti gbọ́ wa lórí ìròyìn tọkọ sísọ Túndé Hamzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí n káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní tó akínyìn wípé ẹ̀ka àsán lọ́ọ̀dẹ̀ yóò ọ̀dẹ̀ òdùnbí ara ò lè bí ṣe dáadáa báyìí onáni àbàyìn lọ́sàn-án òní gẹ́gẹ́ bí àwa náà ti wà hmm. ọba rí bẹ́ẹ̀ àjẹ́ pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run mi bá a ti ń súnmọ́dún ọdún náà ń súnmọ́ à lógo tẹ̀lédùà ọdún ayọ̀ báyìí onáà ni tèmi tí yóò ṣe Adésínà òkìkí ọlá lórúkọ tèmi ẹ̀ka sọ̀hún. tó o láláì rẹpẹtì láì wararo ẹja lọ síbi àwọn kókó kòkó kókó ilé ìtọ́ kọ́kọ́ sodo hmm. sínú ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní ẹ jẹ́ kébè ó kọ́kọ́ lọ mú o ìyún nípínlẹ̀ Kalabama Malmoni mm-hmm. ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ nípínlẹ̀ Cross River nípínlẹ̀ Cross River nílùú kalaba. nípínlẹ̀ Cross River níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárì iná ló ti ṣẹlẹ̀ o hmm. ọ̀rọ̀ màmá kọ sísọ ń bẹ̀ o wọ́n ní ọkùnrin kan tó jẹ́ pé iṣẹ́ babaláwo ni wọ́n sọ pé ń ṣe o wọ́n ní babaláwo wọ́n pe bàbá yìí o wọ́n ní bàbá yìí lọ́wọ́ á jáde lọ lọ́wọ́ á mu tí yóò gbáre àfi bíi tún wọ́n nígbà tí ọ̀wọ́ á darí lé ni bàbá wa ń ṣe gáara ńgbà wá ṣe gára tán gbogbo gá tó ti á yí bàbá ẹ̀ lára ajá rẹ̀ ó fẹ́ jẹ ìgbọ̀nsẹ̀ tó wà lára hmm. rẹ̀ hmm. ṣùgbọ́n ajá jẹ nǹkan míì ó mọ́ ìgbọ̀nsẹ̀ tó wà lára olówó rẹ̀ tí í ṣe babaláwo hmm. èmi ló jẹ mọ́ tó wá jẹ́ ọkọ̀ sísọ ẹgbọ́ lọ́sàn-án tòní. wọ́n pé ìyá lọ́mọ kan náà ni àti ọmọ rẹ̀ náà ló mọ̀ ti ké gbàjarì léde báyò wípé wọ́n mọ̀ ti tìhún dáàtà látọwọ́ ẹni tó jẹ́ bàbá onílé rẹ̀ ǹjẹ́ kí ni ó fà á tí bàbá onílé fi ti ìyá lọ́mọ tuntun yìí kí ló fà á tí wọ́n fi tì í síta ẹ gbọ́ lọ́sàn ní bàbá di apá kejì ìròyìn tọkọ sísọ o. kókó míì náà tún rèé tó náà tó ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ nípínlẹ̀ niger òun náà ló ti ṣẹlẹ̀ o òṣùpá mọ̀mọ̀ somi lójú rètérètè hmm. ìyọ̀n nípínlẹ̀ niger ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan eléyìí tó forí sánpọ́n lágbègbè kan tí wọ́n pè ní sigiri níjọba àbílẹ̀ siroro nípínlẹ̀ niger àwọn ẹbí ẹlẹ́ni mẹ́rin kan wọ́n mọ̀mọ́ faragbá ń bẹ̀ ọ́ kódà wọ́n tún láwọn èèyàn mẹ́ta míì àwọn náà tún faragbá àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ní ìpínlẹ̀ Zamfara wọ́n ní agbègbè kan ó ti dá paroparo báyò pẹ̀lú bí àwọn jàǹkóríkò bí wọ́n ti ya wọ agbègbè ọ̀hún hmm. gbẹ̀mí èèyàn mẹ́wàá tí wọ́n sì jẹ́ àwọn obìnrin tó fẹ́ tó mẹ́ta ó lé ní ọgbọ̀n gbé ẹ gbọ́ bàbá di apá kejì ìròyìn tọkọ sísọ. tó níwọ̀n bá a gbà tá a ti dín àwọn kókó kókó kókó eléyìí tó suyọ́nù ròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní ta ti dín wọn sí ilé títán à ń padà bọ̀ ẹ gba àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn o kò sísọ. So. lẹ́mu ẹ̀. ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayé fẹ́lẹ́ ó tún yá láwùdà. manifestation lẹ́tùbà. ó yà manifestation àkọ́kọ́lùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yorùbá bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the stable of aloe production international latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹni manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo fẹ́ ṣàbíyá kan àmì kẹ́sàn ọ̀rọ̀ sísọ. tó ẹ káàbọ̀ padà sórí ìròyìn tó sísọ láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta nínú ọ̀ṣọ́bà presidential etop làwà lókè sáréńbí làwà hmm. nílùú abẹ́òkúta nípínlẹ̀ Ògùn àti dín àwọn kókó ròyìn tó kọ sísọ àti dín wọn sí létí lẹ́ẹ̀kan àwọn ẹ̀kúnrẹ́rẹ́ rèé o ó yẹ máa gbọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì hmm. ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ lọ sí ìpínlẹ̀ Niger níbẹ̀ lòṣùpá mọ̀mọ́ ti somi lójú rètérètè o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ ojú omi kan tó forí sánpọ́n òun náà ló jẹ́ pé àwọn ẹbí kan tó jẹ́ ẹbí ẹlẹ́ni mẹ́rin ìyá tó ń ti àwọn ọmọ rẹ̀ bíi mẹ́ta àti àwọn mẹ́ta míì wọ́n ní agbẹ́mí mi bẹ́ẹ̀ o hmm. wọ́n ní lákòókò ilé yìí tí àwọn èèyàn kan rìnrìn àjò ìyún lórí omi kan tó wà lágbègbè Sìngiri ìyún níjọba àbílẹ̀ Sìrórò nípínlẹ̀ Niger wọ́n ní níbẹ̀ mọ̀mọ́ ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó forí sánpẹ̀ yìí ti ṣẹlẹ̀ o wọ́n ní lákòókò tí wọ́n rìnrìn àjò lọ síbi ayẹyẹ ìkómọ kan níbẹ̀ òun náà nìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó forí sánpẹ̀ lọ́wáyé o wọ́n ní ká tó bójú wò bójú rí wọ́n ní arábìnrin kan tó ń ti àwọn ọmọ rẹ̀ òun náà tí wọ́n wá jẹ́ mẹ́rin níye òun náà wọ́n gbẹ̀mímì o àwọn èèyàn mẹ́ta míì tí kì í ṣe ẹbí àwọn arábìnrin wọn làwọn náà tó forí kó ń bẹ̀ ọ́ nígbà táwa ẹ̀ka ọ̀ka àwọn èèyàn tí wọ́n fara kó nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó forí sánpọ̀n yìí wọ́n wá jẹ́ méje o nígbà tí ẹni tí í ṣe agbẹnusọ iyùn fún olórí ẹgbẹ́ kan tó wà lágbègbè sìrórò iyùn níjọba àbílẹ̀ sìrórò nípínlẹ̀ niger salis mohammed sabo nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní lóòótọ́ ni oníṣẹ́ rí àwọn èèyàn eléyìí tí wọ́n fara gbá tí wọ́n gbẹ̀mí mì nípasẹ̀ ọkọ̀ ojú omi tó forí sánpọ̀n ó ní lákòókò tí wọ́n lọ síbi ayẹyẹ ìkómọ kan òun mọ̀mọ́ ni wọ́n forí kò ní wọ́n fara gbá tí wọ́n sì gbẹ̀mí mì nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi ọ̀gbẹ́ni Mohammed Sabo ó tún ṣàlàyé síwájú ó wá rọ àwọn àjọ eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣe àmúlò adágún odò ìyún adágún omi eléyìí tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún tó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ wọn o ó ní pé kí wọ́n ó gbé ìgbésẹ̀ tó yẹ láti ṣe ìrànwọ́ fún àwọn èèyàn pàápàá àwọn ẹbí àwọn èèyàn eléyìí tó gbẹ̀mímì nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó forí sọ́pọ̀n kí wọ́n ó sì máa pèsè àwọn ohun èlò eléyìí tí èèyàn máa ń lò pàápàá àwọn èrò ọkọ̀ ojú omi tí wọ́n máa wọ̀ ìyún àwọn sáàtì péńpéńpéhùn ipe kí wọ́n máa pèsè rẹ̀ fún wọn o téèyàn fi máa ń lè fò lójú omi bí jàǹbá bá tiẹ̀ ṣẹlẹ̀ ó ní gbogbo ẹ̀ ní kí wọ́n gbìyànjú kí wọ́n máa pèsè fún àwọn èrò ọkọ̀ ojú omi o nígbàkúùgbà mm eléyìí tí wọ́n bá ń rìnrìn àjò àbẹ́ẹ̀ rí pé ọkọ̀ sísọ. tó ẹja tẹ̀ sọ́wọ́ wájú lásìkò yìí lórí ìròyìn eléyìí tó ọkọ̀ sísọ o wọ́n pe ìyá ọlọ́mọ kan náà ló mọ̀ ti ké gbàjarè nípínlẹ̀ Anambra abilékọ Ifeanyi Ego eléyìí tí wọ́n pe ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Saminu Lane Odùkẹ́ layout Obosi níjọba àbílẹ̀ Idemili North wọ́n níbẹ̀ mọ̀ ni arábìnrin ọ̀hún mọ̀ wá níbi tó ti pé àìní ti ṣe bàbá onílé òun olómọ̀ tí ló ń kúrò nínú ilé wa yóò hmm. kí ni ká ti pè bí kì í ṣèròyìn tọkọ sísọ wọn ni ó ṣàlàyé tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kódà àwọn ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ náà mọ̀ wá sílé òun ní ilé alájà mẹ́rin níbi tóun ń gbé o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe kíni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lé òun jáde àti àwọn ayálégbé mẹ́rin míì ẹni tó jẹ́ ìyálọ́mọ ọ̀hún léyìí tẹ́ pé ń fún ọmọ rẹ̀ ló ń jẹ́ àyàmọ̀ ni ẹni ọmọ rẹ̀ ọmọ oṣù mẹ́ta wọn ni kódà lẹ́gbẹ̀ẹ́ dúkìá rẹ̀ ló jókòó kà ó títí ń fún ọmọ rẹ̀ ní oúnjẹ àyà kí ni ká ti pè bí kì í ṣe ìròyìn eléyìí tó kọ sísọ wọ́n ní kó tó wá di wípé àwọn ọmọ ọ̀hún àwọn ọmọkùnrin ọ̀hún wọ́n wà ó tí wọ́n sì já ilẹ̀kùn rẹ̀ tí wọ́n da ẹrù rẹ̀ ta kí ni ká ti pè bí kì í ṣe ìròyìn tó kọ sísọ wọ́n ní ìgbà tí wọ́n bi wọ́n léèrè pé kí ló dé gan tí ẹ fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni tó nílé náà ló mọ̀ pa àṣẹ fáwọn káwọn wá ṣe bẹ́ẹ̀ o wọ́n nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ ẹni tó nílé ọ̀gbẹ́ni Peter Oye Chelsea látẹnu ẹni tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Uche Abanuna nígbà tó ń sọ̀rọ̀ ó ní ó ya àwọn lẹ́nu gidi mọ́ ni wípé àwọn ò jẹ ẹni tó jẹ́ bàbá onílé yìí àwọn ò jẹ́ ní kọ́bọ̀ kankan bó ti wulẹ̀ kó mọ̀ o hmm. wọ́n ní kódà tọdún tí àwa yìí ti ṣọdún twenty twenty one àwọn ti san o tó sì jẹ́ pé oṣù kejìlá tá a wà yìí náà pẹ̀lú ìlówó ọ̀hún ni ó là tán o kí ni ká ti pè bí kì í ṣèròyìn ètò kọ sísọ wọ́n ní arábìnrin ọ̀hún ní wá ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n mọ̀ gbà ń jàre pàápàá jùlọ níwájú ilé ẹjọ́ wípé kí wọ́n ṣàánú òun o kò síbi tóun lè torí bọ̀ wà yìí pẹ̀lú ọmọ oṣù mẹ́ta ilé tóun gbé lọ́wọ́ àfi kí wọ́n tètè bó wá nǹkan ṣe sí ni o kí ìdájọ́ òdodo kó wáyé kàyéfì tó ń ti ìròyìn tó kọ sísọ ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Anambra àyálégbé tí ò jẹ́wọ́ òní ẹ̀ṣà kó ẹrú rẹ̀ àtòun àtọmọ kékeré tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ní ẹ̀dẹ̀rù wọn ta o. ìṣẹ̀lẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ kan tún rèé o kódà bẹ́yìn gan bá gbọ́ ẹ ṣe àní o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ màkọ sísọ nípínlẹ̀ Cross River nílùú Calabar wọ́n ní bàbá kan tó jẹ́ bàbá ẹni ọgọ́ta ọdún sixty year old tó jẹ́ pé babaláwo wọ́n pè o wọ́n ní náà lọ jáde lọ tó sì lọ́ọ́ mutí yó gbárí àfi bíi tún hmm. nígbà tí ó padà wálé ó ti àṣegára o hmm. igá tó ṣe ara ajá rẹ̀ ń gbìyànjú láti ja igá ṣùgbọ́n ajá rẹ̀ ọjẹ́ nǹkan ọmọkùnrin bàbá ẹ̀ ọjẹ́ mọ́gà rẹ̀ o wọ́n ní arákùnrin kan mọ̀mọ́ ní wọ́n pò kọ bàbá ẹ̀ ní ani ikoneto wọ́n ní bàbá tí wọ́n pò kọ rẹ̀ ní ani ikoneto yìí òun náà ló ń gbé lágbègbè kan tí wọ́n pè ní jeba street ìyún nílùú calabar níjọba àbílẹ̀ gúúsù calabar nípínlẹ̀ cross river wọ́n ní arákùnrin yìí mọ̀mọ́ lọ jáde lọ tó sì jẹ́ pé gbà tí ó padà dé gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí ilé wọn fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ilé rẹ̀ bí wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ hmm. wọ́n nígbà tí bàbá yìí ó padà dé pé babaláwo ń bàbá yìí o wọ́n ní ọgbà bó ti ṣe padà dé làwọn ti ṣàkíyèsí pé bàbá yìí ti mutí yó àfi bíi tún o wọ́n nígbà bàbá ó wá wọlé bàbá ò tilẹ̀kùn yàrá rẹ̀ débi pé yóò ti ti pálọ̀ ìyún yàrá àgbàlejò wọ́n ní débi pé yóò ti tìta gan toró ti mutí yó gbáre hmm. wọ́n ní àsí ọtí bàbá ẹ̀ mu àṣó ti ṣokùnfà bí bàbá ti ṣe ń ṣe gára tó ṣe gbogbo ara wọ́n ní ajá rẹ̀ tó wá wà ń ta wọ́n ní òórùn kìíní tàwí lọ́wọ́ àgbọ̀ ò ló ń bá tọpasẹ̀ ibi títí ń gbọ́ ìgá tí bàbá ṣe ló bá tọpasẹ̀ rẹ̀ lọ lọ́wọ́ àtọpasẹ̀ rẹ̀ dé bá ọ̀dọ̀ bàbá tí í ṣe olówó rẹ̀ tá a pè ń babaláwo nígbà tí ó débẹ̀ pẹ̀lú ìrètí láti jẹ́ kí ajá rẹ̀ kó jẹ eléyìí tí bàbá ti ṣe ara wọ́n ní ni ajá bá bẹ̀rẹ̀ sí ní ṣe níjẹ ìgbọ̀nsẹ̀ yìí o wọ́n níbi tí ṣe ń jẹ́ níjẹ́ wọ́n ní lọ́ba jẹ́ kan ibi tí nǹkan ọmọkùnrin arákùnrin wà o wọ́n ló rò pẹ́ran ni wọ́n ní lọ́ba mu jẹ àfi láwù wọ́n ní igbe bí bàbá ti ṣe kígbe ayé látojú oorun tó wà tó ń ti bájà rẹ̀ ti ṣe mú nǹkan ọmọkùnrin rẹ̀ tó jẹ́ wọ́n ní náà ló jí àwọn ará ilé ẹni tí ó kọ́kọ́ sọ̀rọ̀ lára àwọn ilé tó mẹ́gbẹ́ ti bàbá hmm. òun náà ló ṣàlàyé o ó nígbà táwọn kọ́kọ́ gbọ́ igbe bàbá ó láwọn kọ́kọ́ rò pé àwọn ọmọ sọta kan tàbó lè ńlọ́wọ́ akamọ́lé ó ní ṣùgbọ́n gbà táwọn ọ̀dọ́dọ̀ rẹ̀ làwọn bá nú àgbàrá ẹ̀jẹ̀ tó ń ti igá tó ti bò ní gbogbo ara làwọn tó wá rí ajá rẹ̀ nítòsí rẹ̀ lẹ̀jẹ̀ wà lẹ́nu rẹ̀ hmm. wọ́n ní ni bàbá sà ń nàka sí ajá òun níṣì ń nàka síbi nǹkan ọmọkùnrin rẹ̀ wọ́n nígbà táwọn ó tiẹ̀ gbìyànjú toró òórùn ti bonú ilé táwọn ó gbìyànjú láti sí i làwọn bá ti rí i pé ajá ti jẹ nǹkan ọmọkùnrin kódà wọ́n lọ fà tán ni wọ́n ní bẹ́ẹ̀ làwọn wá gbìyànjú láti súnmọ́ ajá o làwọn wá rí pẹ́jẹ́ wà lẹ́nu rẹ̀ wọ́n ní ni bàbá ẹ̀ wá ń jẹ̀rora wọ́n ní ṣùgbọ́n òórùn tó ti wá bo ara bàbá ẹ̀ làwọn kọ́kọ́ ń gbìyànjú láti fọ gbogbo ọgá ara rẹ̀ kúrò káwọn tó gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn wọ́n ní síbẹ̀ ó sì ń ẹ̀jẹ̀ sì ń bò lára náà ni wọ́n ní bí àwọn ti ń ṣe eléyìí wọ́n nígbà àwọn fọ gbogbo ẹ̀ tán ìgbọ́gbà táwọn ègbè délé ìwòsàn ẹlẹ́ran ti túkù o hmm. bàbá gbẹ̀mímì wọ́n ní tí kìí bá ṣe igá tó wà lára rẹ̀ àwọn ọba ti tètè gbé délé ìwòsàn ṣùgbọ́n àwọn wò pé báwọn ọba fọ gbogbo kínní dáadáa ó ṣeé ṣe kí wọ́n má fẹ́ gbà lọ́wọ́ àwọn nílé ìwòsàn làwọn ṣe wò pé káwọn kọ́kọ́ fọ gbogbo kínní kúrò lára rẹ̀ lọ́wọ́ agbẹ̀mímì ò káwọn ó tó gbé délé ìwòsàn hmm. àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ẹ já mú ìròyìn tó kọ sísọ eléyìí náà túndé èyí tó mú o sísọ kódà hmm. kàyéfì gbáà ni hmm. àmọ́ ẹ já lọ sí ìpínlẹ̀ kan eléyìí tó jẹ́ ìpínlẹ̀ Zamfara wọ́n ní àwọn jàǹkórí kò ní mọ̀ ti gbẹ̀mí èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń sùn jí àwọn obìnrin àwọn obìnrin ilé tó fẹ́ tó mẹ́ta ó lé ní ọgbọ̀n níye ní wọ́n gbé nínú agbègbè kan tí wọ́n pè ti ń bẹ ní ìjọba àbílẹ̀ Gusau ní ìpínlẹ̀ Zamfara ìròyìn tó kọ sí sọ́ọ̀sì àkójọpọ̀ rẹ̀ wọ́n pe kódà àwọn tó rí kó yọ nínú agbègbè ọ̀hún ni wọ́n ti digbáde agbọ̀n tí wọ́n sì ti sálọ ẹni orí yọ òdìlé hmm. pẹ̀lú bó ṣe jẹ́ pé kò sí ẹ̀ṣọ́ aláàbò kankan eléyìí tó lè kojú àwọn jàǹkóríkò lágbègbè ọ̀hún wọ́n ní ẹnìkan eléyìí tí sọmọ ìlú Malam Shehu Kura eléyìí tóun náà torí kó yọ olúmọ̀ ṣàlàyé wípé ṣe rí àwọn jàǹkóríkò ọ̀hún eléyìí tẹ wá lórí ọ̀kadà òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ láti agbègbè kan ságbègbè kan o lọ́jọ́ ìsinmi Sunday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bí wọ́n ti ń kólé òun náà ni wọ́n kó ilé ìtajà ó tẹ̀sọ̀wọ́ wájú ó ní àwọn ọmọ ìṣọ́tọ̀ ọ̀hún ó ní ọmọ ìṣọ́ṣẹ́ fún odidi wákàtí gbé wákàtí pọ̀n ní agbègbè méje ọ̀tọ̀ọ̀tọ̀ láìsí ẹ̀ṣọ́ aláàbò kankan tó yọjú kúra nígbà tí ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ó ní ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè tí wọ́n lọ ó ní bí wọ́n ṣe ń wọlé báyìí ní wọ́n túnú ilé gbogbo tí wọ́n bá bá ń bẹ̀ kí kó mọ̀ ni ó ní bí wọ́n bá tún lè tán wọ́n tutù ilé ìtajà hmm. gbogbo tí wọ́n bá bá ń bẹ̀ náà kí kó ni o ó ní ẹ̀hún gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ṣojú ẹ̀ ó ní ojú òun kòró báyìí ni wọ́n ṣe mú àwọn ọmọbìnrin tí wọ́n jù wọ́n nú ọkọ̀ ó ló ń sì kà kà kà kà kà òun ka mẹ́ta ó lé ní ọgbọ̀n tí wọ́n kó ó ní kódà wọ́n tún pa àwọn mẹ́wàá míì ní àwọn agbègbè ọ̀hún pẹ̀lú nígbà tó ń tẹ̀sọ̀wọ̀ wájú wọ́n ní ìbọn àyèmọ́wulẹ̀ fojú síbìkan eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn pòpòpòpòpò wọ́n ní ló mọ̀ ba èèyàn mẹ́wàá wọ́n ní táwọn èèyàn míì tí olóǹkà tí èsù farapa yànnàyànnà kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣèròyìn eléyìí tó kọ sísọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta gbangba báyìí làwọn mọ̀ sùn nígbà táwọn ò lè sùn sínú ilé o torí wípé àwọn ò túmọ̀ tí ó ṣẹlẹ̀ wọ́n ní àmọ́ kété tilẹ̀ mọ́ bá ẹni orí yọ òdìlé mọ̀ làwọn fọ̀rọ̀ ṣe o hmm. ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tibẹ̀ wọn lòun náà ti pé ẹ wo lóòótọ́ lóòótọ́ ò ìkọlù wáyé o àmọ́ àgbọ́ pé ó jìyàn gbé àbí wọ́n fọ́lé ń fọ́ ṣọ́ọ̀bù ẹni tí sì ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ròyìn ní ìpínlẹ̀ náà Alhaji Ibrahim Dozara wọn ò tí ì ríyìn ò bá sọ̀rọ̀ láti lè mọ̀ tóun náà mọ̀ nípa àròyìn ọ̀hún tó ẹ̀yin èèyàn wa a ti ka àwọn ìròyìn tó kọ sísọ lọ́kàn ọ̀jọ̀kan a ti kà wọ́n sí yín létí tán àkókò nìyí eléyìí tẹ́ ẹ bá wa láǹfààní láti dá sí àwọn ìròyìn àwọn ojú òpó nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ mọ̀ láǹfààní láti pèsè ní zero eight zero three three two two ten seventy nine. Hmm. àti zero nine zero seven eight zero zero ten seventy nine hello ẹ mà káàsán hello hello hello ee eh, kò jáde o bí ẹ̀yin bá láǹfààní eh, látún ti pè wá padà fún ti ọ̀sán òní hello ẹ káàsán o hello Eh, ojú òpó òun ó fẹ́ ó jọ nǹkó fẹ́ lọ́jà díẹ̀ lọ́sàn òní hello ta ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o hello? zero nine zero seven uh, seventy eight zero zero ten seventy nine òun ni àwọn nọ́mbà eléyìí tó já sí apá bí lọ́sàn-án òní uh, ojú òpó òun fẹ́ lọ́jà yo eh, àwọn ọ̀gbọ́n yín bó tiẹ̀ jẹ́ pé à ń gbé àkan ọ̀jọ̀kan àwọn ìpè yín ṣùgbọ́n ó jọ ń pé ohun yín kò bọ́ ta. hello. hello. hello. hello. hello. ee eh, kò bọ́ ta o kò bọ́ ta o túndé ṣé àníṣàní eh, máa dìgbàdàgbọ̀n wa báyìí ẹ̀ka ò mọ̀ lọ lọ́jọ́ òkú ọ̀fẹ́ tó bá wa sọ̀rẹ́ lọ́sàn-án ní ìpàdé wa ládùn lóyún o bó bá tún di ní ọ̀la lórí àkọ́tún ìròyìn tọkọ sísọ a máa kí n pẹ̀ kú múra ọdún ọdún ayọ̀ náà láṣẹ adésínà òkìkí ọlá lórúkọ tèmi àròlé owó dàbọ̀ tó ẹ̀yin èèyàn wa ẹja sọdún níwọ̀n o ẹja ẹ má jà á gbàgbé pé bá a bá ti sọdún tán àwọn ọmọ sùkúù wọn wọlé padà ẹ sanwó iléèwé ràwé o àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹja sọdún níwọ̀n wọn ní bọ́kọ̀ ọbáròkun bọ́bárọ̀sà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùté ibi tá a tún bá dé lọ́sàn-án tòní láti ra geni pété lórí ìròyìn tọkọ sísọ láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta orúkọ tèmi ò yí padà o túndé amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. èèyàn bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó táwọn yòókù sí irú ẹ̀ gan-an ni. ó lẹ́nu ó táwọn yòókù. ọkàn bá yá ìjà Ṣàngó ló ní Fresh FM jẹ́ ní kó máa lómi. bẹ́ẹ̀ mú kó máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ orí Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ṣe àsìkò ló tó ló tó. kò dẹ̀ kí ṣe mímọ̀ ṣe àsìkò ló tó.